àjẹ́nà alóṣọ́lé láti jẹ́nà ló wa ọlọ́run ṣe bẹ́ẹ̀ bọ́ ó ti kú òní ní mọ́ra blọ́ọ̀kì mọ́ra méjìlá kẹ̀kẹ́ mọ́ra sìmẹ́ǹtì nẹ́fìlà méjìlá lójoojúmọ́ méjì kò tó kí súbì mẹ́rin kò tó kí zone ó di mélòó méjì lẹ́yìn zone ó di mélòó méjì lẹ́yìn magrib ó di mélòó méjì lẹ́yìn ìṣáà ó di méjìlá ṣé àríhábà mẹ́gbẹ̀ẹ́ ká tó kí ṣubí ká tó kí zoro lẹ́yìn zori lẹ́yìn magrib lẹ́yìn ṣáẹ̀ so àti inú àwẹ̀ o àtìgbà tí ò sáwẹ̀ mẹ́fìlà yẹn wà so ká gbìyànjú àmọ̀ èèyàn ká bá fẹ́ kí sàráwì lẹ́yìn ṣáẹ̀ wa akọ́kọ́ kí lákà méjì yẹn náà ká tó bẹ̀rẹ̀ àràwọ̀ ní ló dáa especially ẹni tó bá yẹ o ti mú ní tètè tí wọ́n ti tẹ́tẹ̀lẹ̀ ó mọ̀ jẹ́ òjá ní Ramadan torí pé ó tún kí Ramadan gẹ̀ẹ́ yóò tún ní special reward tó ti lọ àná. èèyàn yẹn ti ṣìnú pẹ̀lú ọmọ ìyá kan. wọ́n lè yẹn ṣìnú lẹ́yìn tó pé ẹ má mọ̀ dájú o pé. ẹnìkan sọ pé ó ti tó ìkejì sọ pé kò tí tó. wọ́n ti àjọ àpàdà jọ sí wọ́n àpàdà hàn sí wọn pé. tábà fẹ́ ṣìnú wọ́n fẹ́ ká ṣìnú pẹ̀lú àmọ̀dájú àmọ̀dájú pé kò tó torí pé àmọ̀dájú ni pé a wà lọ́sàn-án bá sọ ẹ̀dẹ̀sẹ̀ àwọn lọ́sàádù tí a bá wò pé ṣé orúkọ àbí òtí wọ̀ iyèméjì nìyẹn iyèméjì ò lè bi àmàdájú ẹ̀dùn ẹgbọ́n ẹgẹ́ ti bá mi wọ́n dàbí ìgbà tọ́kọ́ yẹn sàárè lóru kí la wà ooru àwọn ọdọ́ òtùgbò sọ́ọ̀bù láti ti là ní àbí òtí là èwo ní àmàdájú bóòlù la wà kò làmàdájú tó bá wà lọ́sàn-án àǹdá òtùgbò sọ̀rọ̀ ti wà bí òtí wọ̀ pọ́sàn la wà ó làmọ̀dájú so a kì í fi iyèméjì sínú pé sọ̀rọ̀ ti wà bí ò ti wọ̀ tó bá fi ní ṣàkó mọ́ sínú o gbọ́dọ̀ sínú pẹ̀lú mò bàbá o gbọ́dọ̀ sínú pẹ̀lú àmọ̀dájú àmọ̀dájú mo ní ìdìmọ̀ pé àwọn ará nìkan tí mo trust tí mo mọ̀ pé mi lórí nǹkan tẹ́niyẹn ṣe a sọ yí pé nítorí ṣe ṣùgbọ́n pé pẹ́lẹ̀ ń sùn kẹsẹ̀ tó pamọ́ fẹ́ nìkan bóòrùn wọ̀ ṣùgbọ́n ká sọ wípé ó wà tẹ̀sẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ àwọn sọ́láfù náà sọ rẹ̀ ó jẹ́ wípé wọ́n rò pé ilẹ̀ ti ṣú màṣù ó padà hàn sí wọn pé ilẹ̀ tó kíni o ilẹ̀ ò tíì ṣú méjì làwọn afá sọ lórí ẹ̀ tó bá pẹ́ ẹni tó sínú yẹn ó fi èméjì sínú ni wọ́n ní pẹ́tọ̀ yóò ṣèkọ̀dọ̀ yóò dáwọ̀ yẹn padà torí pé wọn ò fẹ́ ká fi èméjì ṣe kíni o àbùṣe ọ̀dọ́ pẹ́ sọ pé yẹ̀kìrì àmọ̀dájú ló lò tó fi sínú ọlọ́wọ̀n bá tó mọ̀ ló wá rí pé nǹkan rẹ̀ ṣe kíni o tó padà rí pé ilẹ̀ yẹn ò padà sú ilẹ̀ yẹn òmísẹ́kì ló ń ṣe so yóò pọ̀ ní lótí lọ́rọ̀ òkú padà so ẹni tó wá sínú kí ẹ̀jẹ̀ wàá wò pé èwo ló ń gbé ìdájọ́ lé lórí nínú méjèèjì sábàdá yìí ló fi mú ìsinú òun ni àbí èméjì ẹni tó ń gbẹ́sẹ̀ lé ìdájọ́ rẹ̀ bóòlù lẹ́ni ẹ ti tó nínú àgbọ̀ yẹn ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ó da kéèyàn fa bàbá rẹ̀ kéèyàn rí pé òórùn wọ̀ níta màdájú láàrin. èèyàn ti kí tàràwì lẹ́yìn máa ó dẹ̀ ti ṣe wítìr ó tún wá jí lóru ṣe náà fúra tún lè tún wítìr yẹn ti pa. láwùjọ tó rán ní fi lẹ́yìn náà wítìrì méjì ò lè sí lóru kan tẹ́ẹ̀ bá ti kú wítìrì lálẹ́ tó bá jí lóru tó kàn yẹn náà fúra kò ní lè wítìrì yẹn. akálà ṣe ìtàwọn míì tó máa ń ṣe ni wípé ó sọ pé àwọn fi àwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ káàkan àwọn fi sọ́ọ̀dì ṣáfù là tó bá ti lè fi lẹ́yìn ìmáàmù wútù rẹ̀ yẹ náà nìkan ẹni fẹ́ràn sẹ́ torí pé afẹ́ kó o ṣe kó gbọ́lá lẹ́yìn ìmáàmù yìí pé àti tàbí dáre ẹni tó bá kírun pẹ̀lú ìmáàmù rẹ̀ tí ó kú lẹ́yìn ìmáàmù níbi tàràwì tí mọ̀mọ́ fi kírun tán tẹ́jẹ́ parí irun ẹni yẹn ó gbà ládàá tó gbogbo òru ẹ̀ kírun tí wọ́n sì lọ tàràwì oúnjẹ rẹ̀ ni ìwọ́n tí ìrọ̀tà ráwì ó ṣe kí ẹ̀ dáhùn ó ṣe láàrin ní tó bá rọ̀tà ráwì jẹ́ ẹjọ́ kí wà sọ́ọ̀tì ẹjọ́ kí mo tán wọ́n kọ́ lẹ̀kọ́ tó kó orúkú rẹ̀ kí mo lẹ̀kọ́ báyìí so adúrótì bọ́ ẹni wá bá rìn sẹ́nìkan wá tún sí pẹ̀lú ìmọ̀ mùtò ó wá sọ́dọ̀ yàtọ̀ ó wá sọ ọ̀fẹ́ àtàkùn fún ní alẹ́ yẹn ó láyẹ̀ kó nù fi ìbá wájú olùpàdé kó ṣe tiẹ̀ ó dúró pẹ̀lú ìmọ̀ mùtò wájú الله أعلم سبحان الله إن شاء الله يشوفوا تفتون تسؤالين لدي أبو مام قلنا قشوا الجوانا سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته látara ìjọpọ̀ tàbátò ọlọ́run tó tíwájú ní ọ̀la mọ́lákàbù ní ọlọ́run dálákòwọ̀ sọ aláǹfààní láti gbọ́ ní orí telegram àbí ní orí facebook ìyẹn mọ́ wáyé lẹ́yìn ọ̀rọ̀ sọ̀rọ̀ láti dúró lẹ́yìn ọ̀rọ̀ dúró láàrin mọ́ndé ní aago kan àbọ̀ ní one thirty láàrin mọ́ndé sí tọ́sídé Suratul Baqara ọ̀nà àwọn afá wa ni wọ́n lọ́wọ́ fa ẹ̀kọ́ tó wà fún bẹ́ẹ̀ jáde wọ́n ti bá wa bá débi ìwọ̀n àlẹ́bí àwọn bàbá ìsọ̀rọ̀ yìí àti àwọn àlẹ́bí mọ́sá àlẹ́ ìsọ̀rọ̀ àti ọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ àwọn àlẹ́kọ̀ọ́